وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو فالله أبا أترى لكي كي الله أبا أترى جنجة الله أبا النبي صلى الله عليه وسلم àti àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùrin ojú ọ̀nà ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà lẹ́yìn náà kíra wa ní kíkí islam kíkí tó já sí pé gbogbo àti àbá ń kíra wa báyìí a máa gbẹ́lá lọ́dọ̀ ọlọ́wọ̀n bá pé à ń ṣe ìbádà ni torí pé ìmá kíra pẹ̀lú gbólóhùn yìí nínú ìbádà lọ́wà nínú ìjọsìn fún Ọlọ́run bá lọ́wà kíkí ìlọ́lọ́wọ́ bá lékẹ́ lásàlẹ́sà láàrin gbogbo àwọn kíkí tí ń bẹ tọ́lọ́wọ́ bá lékẹ́ lásàlẹ́sà láàrin gbogbo àwọn kíkí wọ̀nyí òun náà ni gbólóhùn tó túmọ̀ sí pé àláfíà ọlọ́run ọba àti ìkẹ́ ọlọ́run ọba àti ìrà jẹ́jẹ́ tán ọlọ́run ọba kọmọ báyìí ní kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò lọ òun náà ni ọ̀rọ̀ al ọ̀rọ̀ kí a fúnyẹ̀ ní àwíjàre wípé nǹkan tó ń ṣe kí àwújáre tá fún yìí kí ó wá máa lápa lórí ẹni náà látara wípé a ní a ní gbé ìdájọ́ lé lórí nítorí pé a fún ẹni ẹni àwújáre pálá ìmàkánì ọ̀rọ̀ yìí là ń gbé yẹ̀wò بين أهل السنة والجماعة والخوارج نعني أقبي أهل السنة والجماعة أتي أمام خوارج أنسي أقبي ورأي كلا أقبي أهل السنة والجماعة لوري أرى العذر بالجهل كفو يعني أوجاري wípé مكاني kẹlẹ̀ ìwá fa ká má fi gbé dájọ́ lé lórí lórí àwọn nǹkan tí irú ẹni bẹ́ẹ̀ ń ṣe láburú kí làgbóyà alùsùnà lórí ẹ̀ bákanáà kí làgbóyà àwọn kọ̀wárì lórí ọ̀rọ̀ yìí tó àti sàlàyé fún wa pé àgbóyà alùsùnà wal jama'a ó pín sí méjì lórí ọ̀rọ̀ yìí àwọn alùsùnà wal jama'a ọ̀nà méjì ni wọ́n pín sí lórí àgbóyè ọ̀rọ̀ yìí àwọn kọ̀wárì àwọn náà wá níbi tí àwọn náà dúró sí àwọn náà dẹ̀ ní nǹkan tí àwọn náà di sọ́kàn àwọn náà ní nǹkan táwọn náà ń pèpè ẹ̀ lórí ọ̀rọ̀ yìí tán sì tán fi yapa sí ahlu jamaa ọ̀rọ̀ yìí là ń gbéyẹ̀wò lọ àwọn gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé pé tí a bá ń tí ó nídi kí a sáré tètè yan nítorí àsìkò tí nǹkan yẹn tí ó rìn tí a sì nífẹ́ lọ́ àlàyé nǹkan yẹn lára kí àsìkò náà fi jáde a ní ìtàbá ń bá lọ ara gbé ti sẹ́gbẹ̀ kan náà a sáré yanjú in tó sáré wá yẹn tàbá parí ẹ̀ a tún gbé tí a ń bá lọ a tún gbé a mà bá ọ̀rọ̀ lọ lórí ẹ̀ lélè lọ́pàá ló fi jẹ́ sí pé inshallah lálẹ́ yìí àkọ́kọ́ sáré ṣe àgbéyẹ̀wò nǹkan kan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tòtọ́lọ́ máa lékílá ní kí àsìkò wá a ń bá lọ ilé tí a sàdé ń pé lónìí a máa tẹ̀síwájú lórí ẹ̀ Ali pe Rashidi Ìbàdàn wọ́n máa ń pè ní abúbejì bàbá àbejì abúbejì náà máa ń pè òun ni gbákejì Muhammad bin Ali Jabata tó yẹ sí pé lẹ́yìn tẹ́ bá ti mú Jabata tán nínú àkídà yẹn ẹni tó tó kàn lẹ́yìn ẹ̀ tó yẹ sí pé àwọn ọmọ Jabata tó gbá ti Rashidi ju lọ so àmọ́ kò sí bí gímọ́ alágbàro kò sí bó ṣe lè gùn tó ẹni tó gbókun fún lọ̀gá ẹ̀ kò sí bí làsídì ṣe lè bó ṣe lè ṣe tó jàbátá yìí òun ni ọ̀gá rẹ̀ níbi àkídà yìí torí pé àkídà ti ìlànà sí jàbátá ńlá ní tẹ̀lé ìpé pé so lómi jẹ́ sí pé

gbogbo ẹnikẹ́ni tó bá máa ń tẹ̀lé àwọn ọ̀rọ̀ wọ̀nyí àyó àáfúra wípé ádẹ́mọ̀ wípé ọ̀rọ̀ Rọ̀ṣídì Ìbàdàn yìí ó wà ní court tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ́sí pé Dr. Asro Dr. Asro tó lọ sí court lórí àwọn ọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ tó sọ sí dr yìí àti àwọn ọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́ tó máa ń sọ sáwọn èèyàn so dọ́kítọ̀ Iwa wò pé kìí ṣe alábẹ́rẹ́ o ẹni tó kẹ́kọ̀ọ́ gboyè nínú mọ̀ṣẹ̀ríà ni dọ́kítọ̀ tá ń sọ yìí ẹni tó kẹ́kọ̀ọ́ gboyè nínú mọ̀ṣẹ̀ríà ni so dọ́kítọ̀ Iwa wò pé àwọn òfin ọmọ ìjófin àwọn ẹlẹ́kọ̀ọ́ tó máa ń ṣe sí gbogbo àwọn èèyàn yẹn àwọn òjìkọ ọmọ yìí pé ọ̀dọ̀ tàwọn tó bá dé yìí àwọn kọ ẹlẹ́kọ̀ọ́ ṣe ẹ̀kọ́ tí ò ní ẹ àti àìlẹ́kọ̀ọ́ tẹ́ lọ kọ́rọ̀ lọ jàbàtà tó ní kẹ máa fi ṣe kẹ máa fi ṣe àìlójú ti sáwọn káàkiri yẹn so òun ó jẹ́ kẹ́ mọ̀ wípé ibi tẹ́ bá dé yìí ẹ ti gbé sàárà yẹn kọjá mọ́sálásí báyìí ẹlòmí o yóò ní akin àti fìyà jẹ ẹni tí ò bá ní làákàyè ẹni tó bá gọ̀ tí ẹ̀sìn ọkọ́ ọmọ tí ò bá lẹ́kọ̀ọ́ tẹ́ bá ń ké fún lé tí ò bá gbọ́sẹ̀ pé àti táwọn òjì lọ́kọ́ so dr iwa wọ́n wá ṣù rọ̀ṣídì sí court lórí pa wọn kódà wọ́n ní lára nǹkan tó sọ nípa dr yìí tó yé kí pé wọ́n ní ni pé èmi gẹ́gẹ́ ò tí láǹfààní àti gbọ́ wọ́n ló sọ wípé irú àwọn dọ́kítọ̀ yẹn ó yẹ ká máa pa wọ́n ni so lára àwọn nǹkan tí wọ́n file against yẹn nìyẹn so àílé ìbáyìí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ kéèsì yìí ó lọ sí ẹ̀wọ̀n ọjọ́ kan Rashidi lọ sí ẹ̀wọ̀n ọjọ́ kan ìgbà tí ó padà dárídé báyìí in jànú ni ó sì odidi kéṣẹ̀tì kan nígbà tí ó dárídé àbọ̀dí ẹ̀wọ̀n èmi náà mọ gbọ́ yẹn so ìṣà ń janú bẹ́ẹ̀ ni ní tó ń fọ́fò so àti kéèsì ẹ̀ àti wọn àti strike out ní court so òun ló padà wá láǹdì ẹ̀sẹ̀ wọn báyìí ó ti láǹdì ẹ̀sẹ̀ wọn báyìí wọ́n dájú ẹ̀ ìròyìn tó pọ̀ jù nínú tá ń gbọ́ àwọn ọmọ jàbátá gẹ́gẹ́ ló lè mọ eléètọ́ jẹ́ òdodo ń bẹ ẹ̀páwọn àjálù dé bá àwọn gan ló lè mọ́rú ilé ìtọ́sẹ̀lẹ̀ àmẹ́lẹ̀ tàà ń gbọ́tọ́ pọ̀ jù ní pé 20 months ní wọ́n fún ogún oṣù ọdún ká tó sì mẹ́jọ o ni wọ́n fún pé kí ó lòrú ẹ̀wọ̀n àwọn kan sọ wípé ogún àwọn kan ní 3 weeks ni wọ́n lọ́sẹ̀ mẹ́ta òun náà ni wọ́n fún ilé ìkéyìn tó jẹ́ mẹ́ kọ̀bá jẹ́ ogún oṣù ni kọ̀bá jẹ́ ogúnjọ́ ni kọ̀bá jẹ́ ọ̀sẹ̀ mẹ́ta ni ẹ̀wọ̀n lẹ̀wọ́n jẹ́ ọlọ́mọ́ràn wa mẹ́ kàṣídì ti wá gbókùn báyìí òtóró ti wá ju àwa lọ báyìí ilé ìtọ́lọ́

wàlọ́ ìjọ tọ́nà ọba ìrékẹ́lá bá fi rọ̀ sílì ìmánà lórí aburú lórí ànù yìí wàlọ́hì èpè tí ó ma gbé jàbà tásẹ́ èpè tí ó ma gbé sẹ́ èrùnpele bọ́m̀bẹ̀ torí pé eléyìí tí ó ń ṣẹ̀wọ̀n lé lórí wàlọ́hì ẹ̀wọ̀n àìlẹ́kọ̀ọ́ ni kìí ṣẹ̀wọ̀n pé wọ́n ń báwọn sálà àwọn àfáà súnnà tí wọ́n ṣe kí ni ó tán pè kò sójú ọ̀nà náà bàbá ṣe máa ń ṣẹ̀wọ̀n torí nǹkan tí olú social media pa ń sìn táwọn ọmọ jàbàtà kọ sórí Facebook kọ sórí WhatsApp ń sìn ni pé eh, àwọn yọ ọlọgbà ráǹkì sí ni àwọn sálàfù náà máa ń ṣẹ̀wọ̀n ìyẹn la fẹ́ yanjú pé eléyìí báyìí tóun ṣe yìí ẹ̀wọ̀n àwọn kọ̀wárìjì ló ṣe yìí ẹ̀wọ̀n irú Sayyid Qutb ẹ̀wọ̀n tí ẹgbẹ́sẹ̀ kótùbù náà sẹ́wọ̀n ajẹ́gbẹ́sẹ̀ kótùbù náà jọ sálàfù nù tó bá jẹ́ sí pé káàkiri ẹ̀wọ̀n ni ẹ fi máa ń jọ sálàfù ajẹ́gbẹ́sẹ̀ kótùbù náà òun náà ọjà àwọn sálàfù nìyẹn àwọn Hasanul Banna sẹ̀páwọn náà sẹ́wọ̀n kódà àwọn tí ẹ̀ tó bá ti wọn débi wípé wọ́n pa wọn ni ṣe bá shahidi ẹgẹ́ bí àwọn ọmọ jàbátá náà ẹgẹ́ báwọn náà ṣe ń rí Rashidi lónìí gẹ́gẹ́ bí ẹni tọ́lọ gba rank gẹ́gẹ́ bí ẹni tọ́lọ lékún nípò sí ṣe bá nìsì tí wọ́n bá lékún nípò sí ṣe èyí lékún níbi ìbádà kọjẹ́ sí pé níbi ìjọsìn lè yóò ti lékún sí àwọn ọ̀dọ́sá máa ń sìn so kọwàjẹ́ sí pé ibi ẹ̀wọ̀n lè yóò ti máa lékún sáwọn sálàbù tó wọ́n wẹ̀wọ̀n àwọn sálàbù tó wẹ̀wọ̀n sọ wá ní ó dùn máwọn káwọn wẹ̀wọ̀n ni àbáwọn bọ̀m̀báàsì táwọn rẹ̀wọ̀n sí àwọn èso oníṣínà àwọn alibánítà àwọn tí wọ́n tẹ̀wọ̀ àwọn èso súnà járe àwọn Mumbaz àwọn Sheikh Saliu Semin àwọn Sheikh Fauzan gbogbo àwọn àyíma wa tí wọ́n tẹ̀wọ̀n Imam Malik tí ó tẹ̀wọ̀n eh, eh, ah, ah, Imam Shafi'i sáwọn èso súnà irú ẹ̀wọ̀n tí Rashidi ń ṣe yìí àti orílẹ̀-èdè jàbàtà ṣe ní Egypt tó ṣe ṣe kóhùn náà padà fún ti Nàìjíríà yìí tí ò bá jáwọ́ ń bẹ̀ nítorí pé gbogbo àwọn àwọn ọmọlọ́mọ tó ń fi àìlẹ́kọ̀ọ́ rán lẹ́wọ̀n yìí ọlọ́run bá àlékẹ́ láhùn ọlọ́run bá àlékẹ́ ìrìnmọ̀ wẹ̀ràn lórí ẹ̀ o àwọn àwọn ọlọ́run so ó ṣeéṣe kí wọ́n náà padà sẹ̀wọ̀n Nàìjíríà yìí àwọn tí wọ́n ṣe sí Egypt náà òun náà ló di náà fi dìpọ́tẹ̀ wálé so irú ẹ̀wọ̀n tí jàbàtà ṣe ní Egypt tí Rashidi ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí irú ẹ̀wọ̀n Sayyid Kutubu ni irú ẹ̀wọ̀n Hassanul Banna ni so ibà ní ti àti àwọn tó jọ àti àwọn ọmọ ìyá wọn bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ àwọn tẹ̀fìrì yìí tí wọ́n ń ṣẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ ní Egypt báyìí àtàwọn tó ti ṣáájú wọn ṣẹ̀wọ̀n so ibà ní ti so bá ṣe irú ẹ̀wọ̀n yẹn ni kèé ṣe ẹ̀wọ̀n tí àwọn àfáà súnnà táwọn ṣe ilé ìlàfẹ́ tàn mẹ́lẹ̀ sí pẹ̀lú gọ́lọ́ọ̀bá àwà jẹ́ kó yé wa kí lọ́fà táwọn ilé fi ń sẹ́wọ̀n ǹjẹ́ súnnà náà ń pẹ̀pẹ̀ sí tàbí ń sẹ́wọ̀n ni àbí àkídà kọwàríjì náà ń pẹ̀pẹ̀ sí tàbí ń sẹ́wọ̀n so ibá nìsìn náà Rashidi ti rẹ́wọ̀n he báyìí inú nǹkan tàà jẹ́ ń gbọ́ o ẹyọ kan lọ́láńdì ẹ̀sí náà wọ̀nyí tó bá ti parí ìyẹn yóò tó wá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì ó lè kí ẹ̀nà tó para láńdì ẹ̀sí mẹ́wọ̀n so ó ṣeé ṣe bẹ́ẹ̀ kọjẹ́ pé tó bá tó so wọ́n ló débi tí ọmọ ẹgbẹ́nu so ọlọ́wọ́n bó sànú wa so ọ̀rún ti rẹ́wọ̀n hìbáyìí irú ẹ̀wọ̀n wo ní ṣe ẹ̀wà ìlẹ́kọ̀ọ́ ni kìí ṣe wọn súnnà lóòtọ́ al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ṣẹ̀wọ̀n al-Imam Ahmad rahimahullahu ta'ala wọ́n ṣẹ̀wọ̀n àmá nǹkan tó gbéyàn dẹ́wọ̀n òun ló pàtàkì pé kí nǹkan tó gbéyàn dẹ́wọ̀n a wo nǹkan tí yẹn ń sọ a wo nǹkan tó ń pèpè sí tó ṣe gíní tó ti torí ẹ̀ṣẹ̀ wọn gbogbo alùsúnnà ayé pátápátá àti àwọn tí èsà alùsúnnà tí wọ́n jẹ́ ọ̀tá Ibn Taymiyyah àti àwọn tí wọ́n jẹ́ ọ̀tá Imam Ahmad gbogbo wọn náà mọ̀ yí pé gbogbo ayé ló mọ̀ yí pé Imam Ibn Taymiyyah àti Imam Ahmad wọ́n sí ẹ̀wọ̀n nítorí ẹ̀sìn ni nítorí pé wọ́n ń pèpè sójú ọ̀nà Ọlọ́run Ọba òun lẹ́ẹ̀ ni àwọn umarọ́ àwọn aláṣẹ ẹgbà yẹn ṣe bá ní sí à ó ní wọ́n ti torí ẹ̀ tí wọ́n mọ́lé sí gbogbo ayé pátá ni wọ́n mọ̀ yí pé àwọn wọ̀nyí o àyímọ̀ ni wọ́n àgbàfà ni wọ́n kódà àwọn tó jẹ́ ọ̀tá wọn gan wọ́n gbà wọ́n láàfà wọ́n mọ̀ pé ìmọ̀ ń bẹ lára wọn ṣe bá ní sí kọwárìjì lẹ́yìn ẹ̀yin ò kí ń ṣe olùmọ̀kankan ẹ̀ẹ̀dẹ̀ kí ń ṣe oníṣúnnà kọwárìjì ní so shatan ìyàtọ̀ tí ó pọ̀ ló wà láàrin Ibn Taymiyyah rahimahullahu ta'ala Imam Ahmad àtẹ̀yìn àtẹ̀yìn alákọ̀ọ́kọ́ ni pé ó yé wa ó dẹ̀ hàn ó dẹ̀ rinlẹ̀ nínú tíra Imam Ahmad àti nínú tíra Ibn Taymiyyah wípé àwọn ò sínú àkídà tẹ́yẹwà yìí ó rìn lẹ́nu tí ra wọn wípé wọn àgbà ike gbogbo bídíà lọ́sọ̀rọ̀ ìdí kèfèrí wọn àgbà ike gbogbo bídíà lọ́sọ̀rọ̀ ìdí kèfèrí so ó túmọ̀ sí pé àwọn tí wọn àkídà wọn yàtọ̀ fẹ́yìn so báwo lẹ ṣe wá lè máa fi ẹ̀wọ̀n tẹ́yìn ṣe báwo lẹ ṣe lè máa fi jọ ẹ̀wọ̀n àwọn tí ọjọ́ yín tó ẹ́ so ẹ jọra yín rárá tẹ́ bá fẹ́ mú ẹni tó jọ yín tẹ́ bá fẹ́ fi ẹ̀wọ̀n yín tẹ́ bá fi ṣe àpéjú ẹbẹ́ fi jọ àfijọ ẹ̀wọ̀n ẹnìkan Sayyid Qutb Hasanul Banna irú àwọn èèyàn ló yẹ kẹ́ máa fi àfijọ ẹ̀wọ̀n yín tì torí páwọn ni wọ́n máa ń pè yàn kéfèrí bẹ́yìn náà sí ń pè yàn kéfèrí ẹ̀ so ẹbá nìsìn so eléyìí báyìí ló jẹ́ kó yíwa bẹ́ẹ̀ pé nǹkan

kí a lè bá mọ̀ wípé àwọn ilé àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ tí ẹ̀ ní bá nínú ọ̀rọ̀ àbílákọọ́lẹ̀ lọ́dọ̀ Imam Ibn Taymiyyah tẹ́ẹ̀dẹ̀ ní pé nǹkan tó gbé Imam Ibn Taymiyyah wẹ̀wọ̀n ní pé téèyàn bá wahid lẹ́ẹ̀kan náà tó sọ wípé antitolic antitolic antitolic tí yàn sọ fún ìyàwó yàn ní ẹ̀ ṣe ń pé lẹ́mẹ́ ọlọ́ọ̀bà alẹ́kẹ́ jí pé wípé ọlọ́ọ̀bà alẹ́kẹ́ fún wa ní àǹfààní ẹ̀mẹ́ta láti kọ ìyàwó tí ó kọ tí ò ní rí gbàmọ́ láíláí àyàfi tó bá padà lọ fẹ́ ọkùnrin míì tí ó wà tọkùnrin yẹn tó wá padà wá túká tí yẹn padà wá lọ fẹ́ padà báyìí ṣẹ̀ríà fún yín ní yọ̀ǹda láti gbà padà kódà kọjẹ́ pó ti parí ẹ̀dà kódà kọjẹ́ pó ti parí ilépo tí obìnrin máa ń ṣe tí ò bá ti parí ilépo tó sì ń ṣe lépo yẹn lọ́wọ́ tó sì wà nílé opó lọ́wọ́ èyàn láǹfààní àti ṣàtúnṣe láàrin ara àyàn tí ó sì ṣàtúnṣe tí ó sì máa bá ìgbésí ayé lọ́kọ láya lọ padà tí ó sì máa fẹ́ra yẹn padà láì délé bàbá rẹ̀ láti lọ tọrọ mọ́ nígbà tí ó ti parí opó tó ń ṣe naam tó bá jẹ́ pé èèyàn kọ́ lákọ̀ọ́kọ́ yìí ó wá bí ó fi wá ń ṣe opó yìí títí fá tó fi parí opó tó bá ti lè parí opó báyìí tí èèyàn náà èèyàn tó láǹfààní àti gbà padà àmọ́ pẹ̀lú wípé èèyàn lọ tọrọ ẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ ní tuntun wíwà pé ẹ̀dẹ̀ fẹ́fẹ́ ìyàwó ni àmọ́ ṣẹ̀ríyà jẹ́ pé ọkọ rẹ̀ àkọ́kọ́ yìí ọkọ tẹ́kọra wọn yìí òun ni ṣẹ̀ríà fún ní agbára jùlọ láti dá obìnrin yẹn padà tó bá jẹ́ sí pé a rí àwọn ọkùnrin bí méjì mẹ́ta àbí mẹ́rin tí wọ́n sì àfihàn ìfẹ́ sóbìnrin Ọlọ́run wa azwajuhunna ahaqqu bi raddihinna àwọn ọkọ wọn tí wọ́n kọ̀ wọ́n àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àti dá wọn padà ju àwọn ọkùnrin yòókù lọ nígbà tó bá jẹ́ pé tọ̀láàkì alákọ̀ọ́kọ́ àbí tọ̀láàkì ẹlẹ́ẹ̀kejì ni ìkọ̀ ìyàwó lẹ̀ alákọ̀ọ́kọ́ àbẹ́lẹ̀kejì ni tí àwọn yẹn ti wá parí lépo tó ti wá padà sọ́dọ̀ bàbá rẹ̀ ẹwà fẹ́fẹ́ padà àwárí bí ọkùnrin méjì mẹ́ta táwọn náà láwọn fẹ́fẹ́ ṣẹ̀ríà ní ọkọ rẹ̀ àárọ̀ yẹn òun lẹ́ ṣe kí ni òun lẹ́ prioritize òun lẹ́ gbé síwájú àwọn yòókù eléyìí báyìí a òun ni ìran tọ̀láàkù alákọ̀ọ́kọ́ àti ìran tọ̀láàkù ẹlẹ́kejì tó bá ti di ẹlẹ́kẹta ẹ̀ láǹfààní àti fẹ́ obìnrin yẹn mọ́ àyàfi nígbà tóbìnrin yẹn tóbìnrin bá fi ọkọ míì tàbá wá jọ níjà láàrin ara wọn tó túwá túká náà ẹwà lè fẹ́ padà eléyìí báyìí wá ní lásìkò Ànábì sallallahu alaihi wasallam tí ẹ bá sọ fún ìyàwó rẹ̀ pé òun kọ̀ lẹ́ẹ̀mẹ́ta ìntọ́ẹ̀kọ́ sọ on three occasions ẹ̀mẹ́ta àmì ìgbà mẹ́ta bá ní sí nínú lásìkò ànábì sallallahu alaihi wasallam ẹ̀ka péré ni wọ́n kà sí fún ó sọ́lẹ̀ mẹ́ta nítorí wípé ọfẹ́ fi ọfẹ́ fi pé kí ọkọ má lè rí obìnrin ẹgbà padà ọfẹ́ fi gé yẹnyẹn ọwá sọ́lẹ̀ mẹ́ta ní ẹ̀ẹ̀kan náà lọ sọ́lẹ̀ mẹ́ta ẹ̀ka péré wọ́n kà sí fún ìgbà tó di àsìkò Abubakar ní Siddiq radiyallahu anhu òun náà ẹ̀ẹ̀mẹ́ tẹ́yẹn bá sọ́lẹ̀ mẹ́ta ẹ̀ka péré wọ́n kà sí fún yàn téèyàn bá sọ ẹ̀mẹ́ta lẹ́ẹ̀kan náà ẹ̀ka péré wọ́n kà sí fún yàn ìgbà wá di àsìkò Umar ibn al-Khattab radiyallahu anhu ní àsìkò ìbẹ̀rẹ̀ khilafa àsìkò bẹ̀rẹ̀ ìjọba Umar ẹ̀ka péré lòun náà máa ń kà sí àmẹ́ngbà tó padà ya Umar wò wípé àwọn èèyàn ti fẹ́ máa abuse opportunity wọ́n ti fẹ́ máa sí àwọn wọ́n ti fẹ́ máa sí nǹkan yìí lò òun fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ tẹ́ bá ti lé sọ́lẹ̀ ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta lòun náà kà sí fún yín ẹ̀sìn pé amiru ni Umar aláṣẹ ni Umar wá bẹ̀rẹ̀ sí máa kà sí ẹ̀mẹ́ta ẹ̀sùn pé lásìkò ànábì ẹ̀kan náà kà sí àsìkò Abubakri ẹ̀kan náà kà sí kódà ìbẹ̀rẹ̀ ìjọba Umar ẹ̀kan lòun náà kà sí àmọ́ngbà tó yá Umar òpó fẹ́fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọn kà sí ẹ̀mẹ́ta kí ní padà wá gbajúmọ̀ bí ọwá padà wá gbajúmọ̀ dépò wípé ọwá orí sí pé fatuwa bẹ̀rẹ̀ sí máa lọ bẹ́ẹ̀ àmọ́ lásìkò Umaru yìí náà àwọn Ibn Abbas àwọn Ibn Mas'ud àti ọ̀pọ̀lọpọ̀ àwọn fuqaha sọ̀hábà wọ́n máa ń ṣe fatuwa fún àwọn èèyàn wípé nǹkan tí Umaru sọ yẹn ráìtì o ẹ̀ka péré náà lẹ́ka sí wọ́n ṣe kíni wọ́n gbà fún Umaru lórí ọ̀rọ̀ yìí àwọn bí Abdullahi ibn Abbas àwọn bí Abdullahi ibn Mas'ud àmọ́ Umar ẹgẹ́ bí aláṣẹ ẹ̀ṣẹ́ mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ ni ó ṣe gíní òun ni ó prevail so ó jẹ́ kọjẹ́ sí pé títí Umar ló borí but àwọn sọ̀hábà yókù àwọn òsì kíní wọn àgbà fún Umar lórí ẹ̀ náà bọ́rọ̀ a tó fi wá di àsìkò àfáàwà Ibn Taymiyyah rahimahullahu ta'ala ìgbà tó dé àsìkò àfáwà Ibn Taymiyyah àwọn èèyàn wà lórí pé àwọn jùmhur wọ́n wà lórí wípé ẹ̀mẹ́ta làwọn máa kà sí wọ́n wà lórí pé àwọn máa kà sí ẹ̀mẹ́ta Ibn Taymiyyah lọ́wọ́ bẹ̀rẹ̀ ìgbìyànjú láti yẹ súnnà yẹn wípé lásìkò ànábì ẹ̀kan náà ń ká Ibn Taymiyyah wá mẹ́rin wá ó wá kó wá pé lásìkò ànẹ́bì nígbà táwọn nǹkan yìí ṣẹlẹ̀ lójú ayé ànẹ́bì ẹ̀ẹ̀kan náà ni wọ́n ń kà sí lásìkò àbúbákìrì tí nǹkan yìí ṣẹlẹ̀ ẹ̀ẹ̀kan náà ni wọ́n ń kà sí lásìkò ìbẹ̀rẹ̀ ìjọba Umar ẹ̀ẹ̀kan lòun náà ń kà sí àmọ́ngbà tó yá ni Umar fẹ́ fi ṣe ìdíyàjẹ fáwọn èèyàn ní ń kàṣẹ́ mẹ́ta àmọ́ngbà tó ń kàṣẹ́ mẹ́ta yẹn àwọn Abdullahi ibn Abbas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀

tí mọ́ bìrì tèmíyà tó fi sẹ́wọ̀n so ibá nìsìn ala kulli hal àti ní nǹkan tó gbé ibùrù tèmíyà wọ ẹ̀wọ̀n pé ọ̀rọ̀ tọ̀láàkì ni àbẹ́ẹ̀kọ́ ni a dẹ̀ rí pé fatuwa tí ibùrù tèmíyà ń ṣe fatuwa tí ó lẹ́rí tó rinlẹ̀ látọ̀dà nẹ́bì látọ̀dà Abubakar látọ̀dà Umaru gan níbẹ̀rẹ̀ khilafa rẹ̀ tí kìí bá ṣe ìbí àjẹ́ tí Umaru fẹ́ ṣe tó fi padà ṣe kíni tó fuqahau sahaba bí abdullahi ibn abbas bí abdullahi ibn mas'ud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe bá ní sí yìí so bákan náà lẹ́yìn àwọn ìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàbí'un báwọn náà ṣe wà lórí ẹniyẹn títí títí kó tó wá di kó di àsìkò ibn tèmíyà wá fẹ́ káwàmà kásí ẹ̀mẹ́ta fẹ́ gbajúmọ̀ tí ibn tèmíyà lẹ́yìn ẹ̀ wọ́n release Ibn Taymiyyah so wọ́n tún padà tún jẹ́lẹ̀ again àkíran Ibn Taymiyyah padà wá kú sẹ́wọ̀n bẹ́ẹ̀ náà ni Imam Ahmad na rahimahullahu ta'ala nǹkan tó fa títí Imam Ahmad táwọn fi sẹ́wọ̀n mas'alatu khalqil Qur'an ni tó ṣẹlẹ̀ láàrin wọn àti àwọn Jahmiyya àti àwọn Mu'tazila pẹ̀lú àwọn aláṣẹ àsìkò yẹn tó yẹ sí pé àwọn jahmiya ń gbà yẹn àwọn ni wọ́n ní ẹnu lọ́dọ̀ àwọn aláṣẹ gbogbo ẹnikẹ́ni tó bá ti wá ní sọ pé Qur'an ọ̀rọ̀ Ọlọ́run Ọba ni kìí sí ẹ̀dẹ̀ Ọlọ́run wọ́n fi àjẹrú ẹni báyìí Imam Ahmad dẹni ni àwọn àyà tó dẹ̀ pọ̀ àti àwọn ahadis tó pọ̀ ó jẹ́rì lórí ilé ìbáyìí Imam Ahmad wà nípò tó jẹ́ sí pé àwọn ni àgbàfà súnnà lásìkò yẹn tó jẹ́ sí pé tí Imam Ahmad bá fi lè sọ wípé al-Qur'an jẹ́ ẹ̀dá Ọlọ́run ọba gbogbo àwọn èèyàn lórílẹ̀ ń gbà yẹn in tí náà ní pé al-Qur'an ẹ̀dá Ọlọ́run ọba ni bẹ̀tí Imam Ahmad dúó lórí pé a lórí pé kìíní ìlòdòdó kódà kọjá sí àwọn ó sẹ̀wọ̀n lórí ẹ̀ so ilé lọ́fà ló fi jẹ́ sí pé ìgbà tí mọ́ Ahmad dúró lórí ọ̀rọ̀ pé al-Qur'an kalamullah ghayru makhluq al-Qur'an ń kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bá ní kìí ṣẹ̀dá ọfà tó fi ti Imam Ahmad mari ọ̀rọ̀ al-Qur'an kalamullah ni ṣẹwárí ọ̀rọ̀ tí jàbàtà àti Rashidi tó fi ń sẹ́wọ̀n yìí ọ̀rọ̀ tí wọ́n kìí sí ọ̀rọ̀ ẹ̀sìn rárá ọ̀rọ̀ ilẹ́kọ̀ọ́ ni ọ̀rọ̀ yìí nìyẹn Imam Ahmad ò pé mùsùlùmí kèfèrí àbí ni Ibn Taymiyyah pé musulmi ní kèfèrí ọ̀rọ̀ talaq ọ̀rọ̀ khalqul Qur'an in tó gbé àmẹ́ ìjìdẹ lórí jẹ́wọ̀n ni ẹ àwọn èyí sì dúó lórí òdodo ni so Rashidi ń tí ẹ̀ ń pè musulmi ní kèfèrí ni ń sí àìlẹ́kọ̀ọ́ sí àwọn tí wọ́n jùlọ ní ní gbogbo ọ̀nà àti jàbátá in tó gbé àwọn jẹ́wọ̀n ni ẹ so kí a wá lè bá tẹ̀mọ́lẹ̀ sí ká lè bá mẹ́ pé ló gbé wọn dẹ́wọ̀n jàgídíjàgan ló gún ẹ̀dẹ́wọ̀n ẹ jẹ́ kí n plé àwọn kankan sí ti gbọ́ wa káwa náà tàbá fi tí ara wa gbọ́ káwa wò yí pé ìjáwọn ilé ìsọ́rọ̀ wọn tọ́ sẹ́wọ̀n àbí ọ̀tọ́ sẹ́wọ̀n tòótọ́ sẹ́ni lẹ́kọ̀ọ́ ni wọ́n tòótọ́ àbí ìsẹ́ni tó lẹ́kọ̀ọ́ sẹ́rù nǹkan tí máa mọ́mọ́dé ń sọ ní sẹ́rù nǹkan tí bùrù tẹ́mí à ń sọ lélẹ́ ẹjá plé rẹ̀ sí ti gbọ́ wa so tọmọ rẹ̀ kan tí ẹ́ abúbákìrì ló kọ rẹ̀ ṣàkí lọ́wà òun tí ẹ ń sọ ni ó ní àwọn oníbídíà yẹn ó yẹ pa wọ́n ni gbogbo wa yìí lọ́kà sí oníbídíà ó ló yẹ káwọn máa pa wá àwa náà lọ́dọ̀ rẹ̀ oníbídíà ni wá ẹ́rìkẹ́ mo ti sọ fún yín rí ẹ́rìkẹ́ mo sọ ni pé ó yẹ káwọn máa pa wá ni nítorí pé wọ́n ti wa gbogbo àwọn ìdájọ́ yòókù tí wọ́n rò yí pé agbára wọn ti ká wọn ti ń ṣe òun ni ká má kírun lẹ́yìn wa ká má jẹran ká má sàlámà síyàn ṣé bá ní sìn yìí ká má dí ọmọ gbé eléyìí tó fẹ́ rán jàbàtà lẹ́wọ̀n torí jàbàtà náà sì ní case on 29 so àwọn eléyìí náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí wàlọ́hì mo fi ọlọ́run ọba tó dá mi mo fi búra wàlọ́hì wọ́n gbà wípé nígbàtí ẹ̀bá jẹ́ ìgbàwé kèfèrí lè ẹ̀rẹ́ dàkùn kí ló parí ṣàǹgbé yìí ò tí ẹ̀ nídi agímẹ́ntì àyàfi ẹni tí ò bá mọ ìtumọ̀ tán sọ lọ́yàkù ẹ̀tí ọ̀nà láwọn mo fi ọlọ́run ọba tẹ́mì ní bẹ̀lú ẹ̀búra wàlọ́hì láwọn fi àkídà wọn ni kọ́ yẹ káwọn máa pa wá ni kódà àwọn ọmọ ti sábó láyìn wọ́n ti láwọn pa mi wàlọ́hì recently ni mo ń sọ yìí àwọn ọmọ ti sábó láyìn yìí ẹni tó sì wà láàrin wọn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yẹn òun lọ́wọ́ sọ fún mi wallahi wọ́n ní àwọn ń retí ìgbà tí màá dárìn èmi sì máa ń dárìn dáadáa wọ́n láwọn wallahi wọ́n láwọn ó pa ma ti rí ẹni tí ó gbé mi lọlé ni wọ́n máa ń dá lọlé èyí ò túmọ̀ sí pé wọ́n ilé wá àtàkì mi o ẹ̀ tí ọ̀lọ́sá sẹ̀pẹ́ pàyẹ̀pàyẹ̀ náà ni wọ́n tẹ́lẹ̀ sẹ̀pẹ́ jàbàtà náà ti sọ ó ní pàyẹ̀pàyẹ̀ bẹ́nu àwọn kódà ẹni tó sọ fún mi ó ní kẹ́ẹ̀ṣẹ̀ tè kó dé láàrin wọn olówó fi yé mi pé ọmọ èkó lòun sẹ́bà nìsì ó súnmọ́ náà tí mi àti ẹbá kojú ara wọn lẹ́kàgbà rẹ̀ mọ́ kàmínà wàláì ó súnmọ́ ẹjọ́ ìlànà ìsìn sọ̀rọ̀ tábákan ṣe fàájì láti fàájì tó bá di two fighting ó súnmọ́ kágbà rẹ̀ mọ́ kàmí wàláì so ala kulli hal olówó fi yé pọ́ mi ni mí olóhun fi yé mi pọ́ mi kó lòun fi ọlọ́wà búra kódà ẹni tó ń sọ fún mi ìfẹ́ dákọ rẹ̀ ni so mo mú kọ rẹ̀ sàárà fún mi ó ní kí má rò ni o mo búra ó mi repeatedly ó rí mi nǹkan kún ó ní ni o ó ní kò sí nǹkan tó fà torí bá ṣe expose wọn ní ẹjọ́ ọ̀nà sáwọn yìí sí tó rá sírí wọ́n tú àsírí wọ́n tú ẹjọ́ ọ̀nà sáwọn so yóò sì máa tú sí náà ni so pàyẹ̀pàyẹ̀ ni wọ́n ẹgbẹ́jàbà tánà ti sọ ó ní pàyẹ̀pàyẹ̀ ni wọ́n dáradára ni wọ́n àwọn ọmọ kọ́ ti bẹ́nu wọn ṣẹ̀mpàdí plé rẹ̀ tí ó rẹ̀ láwọn ọmọ èkó tó yẹ pé bóyá mi ìgbẹ̀ bóyá pàyẹ̀pàyẹ̀ ní lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ kó tó wá sí lọrin tó ní wọ́n fi jọ mi èkó hàn mi ṣe bá nìsìn a ti fọ̀rọ̀ yí táwọn agbófinró létí dé so ibà ní sí ẹ láti gbìyànjú ẹ make attempt tọ́nà bá fún yín ṣe ẹ̀yin náà padà wọ́n bí tẹ́ bára <laughs> ẹjọ́ náà bá sí tọ́nà bá sì fún yín náà ẹ padà bára yín bí tí bára rẹ̀ náà ni bóyá gbére bẹ́yìn ní à ń bẹ láyé o wa ní bá yín pẹ̀lú pẹ̀lú gọlọ́un ẹ wọn ní take likely pẹ̀lú yín ẹkà sátìrà láti make attempt kò ní báyìí nìsìn ẹ gọ́rin so àwọn àti fọ̀rọ̀ yín tàfún àwọn gbogbo ẹ kọ́kọ́ mọ̀ yẹn náà ẹ try láti mess up àwọn ọkọ̀ ìyá yín tí ó ṣe bó ṣe tán fún yín bẹ so ṣe ẹlẹ́ẹ̀lẹ́kọ́ ni so ẹ̀yin náà prepare láti lọ bára sí ibi tó wà náà abẹ́jẹ́ ká gbọ́ bẹ́ẹ̀ ṣe ń pé àti pílẹ̀rẹ̀ sí àbàtà sọ pé àwọn ọmọ pàyàpàyà ló kún ló ká ọmọ lẹ́yìn náà ọmọ lẹ́yìn òun àwọn ọmọgbogbo àwọn pẹ̀dánàdánà àwọn kọ àwọn ọmọ kọ́ọ̀tù wọn kúnnù wọn dáadáa so ẹ̀tọ́ ọmọ gbọ́ ilé ìta play ń sìn nínú àwọn ilé ìta fẹ́ play ẹ̀rẹ́ mo ní ọmọ rẹ̀ ká ìtọ́wà ń ṣakí òun padà lámọ́lẹ̀ wà ni ó ó ní ọlásùlù ìpìlẹ̀ ní pẹ́sẹ̀ káwọn ọmọ pa wọ́n ni so gbogbo wa yìí lọ́kà kún gbogbo ẹtí ìbá ti ṣe jàbàtà lọ́kà kún bídà tó yẹ káwọn ọmọ pa o ẹ̀wọ̀n ọ̀dọ́ bá ń sìn so kẹ má rò pé bọ́yá àwọn kan ní wí àwa gbogbo àwa tá àbá ti ṣe jàbàtà ó yẹ báyìí nísìn gbogbo tó bá wù kọ́ máa ṣe tó bá ti máa jẹ́ ìjọ wọn ìwọ ló ń bídà tó káwọn ọmọ pa yẹn á sì pè rẹ̀ fún wa kọ́mọ̀dà pé à ń parọ́ ọmọ fún àwọn Abubakar yìí sì ní jàbàtà máa ń rẹkọmẹ́ndì ẹ̀ fáwọn èèyàn wàlọ́hì inú àwọn wá sí ẹ̀mẹ̀ dáadáa bí tó máa rẹkọmẹ́ndì ẹ̀ pé àbúbákìrì ń bẹ ní Ṣakí tí ó máa fún wọn lésì so bá ní so ẹni tí ẹni tó di Ṣakí mú nìyẹn gẹ́gẹ́ bí àbúbejì Rashidi tó ti wà lẹ́wọ̀n sí yẹn tó ń bóun ṣe dìbàdàn mú aláṣẹ di Ọ̀yọ́ mú ọmọ kan náà mo róhun náà lórí kíní báyìí ó lápò òun ló dìwó mú ti ẹ̀ so bá ó ti bí àwọn àgbákò ọmọ gan náà ẹjẹ́ kọ́kọ́ plé ti jàbàtà fún rẹ̀ eré tí wọ́n fẹ́ plé yìí ọ̀rọ̀ tí àfá Labib àfá Labib àgbàjì àwọn ni wọ́n pè jàbàtà so bàtà wá pè jàbàtà lórí àwọn ọ̀rọ̀ kan tó fẹ́ wádìí lọ́dọ̀ jàbàtà so ibi tó wá hẹ́ndì ọ̀rọ̀ yẹn sí ó ní wípé jàbàtà ó sì àwọn ìlérí kan bẹ̀ torí ọ̀rọ̀ yẹn àfá Labib sọ bí jàbàtà ń bá lọ yí o pé kódà àwọn gan àwọn ọ̀bá tẹ̀lé wọn wá sí kùntù ń jọta lé jàbàtà kò ní kùntù àwọn ọ̀bá bá fa wàhálà ń bẹ̀ so jàbàtà wá ń sí àwọn ìlérí mo fẹ́ kí agbọ́bí sí ń ṣe lérí bísmìlá. mo lọ sí kùntù tẹ̀tẹ̀ oṣù mo gbọ́ bẹ́ẹ̀ kí wá sí ní dùn mí ẹni tó bá ga ní yẹn níjọ yẹn á ti kú oúnjẹ ọ̀rọ̀ ọgbẹ́rẹ́ wà láì ní gbogbo èyí òun máa gbóhùn mí bẹ́ẹ̀ ti òní àti òní òní sẹ́yìn tá a bá kó wàhálà oṣù ni àwọn náà fẹ́ràn lọ sínú tọ́jú sáyé bẹ́ẹ̀ ní sẹ́rí gbogbo bìtínà ayé àwọn yóò bá gbọ́ kọ́ra yóò kọjá ìdáhùn wàláì wàláì làláì ní abẹ́ ní abẹ́ títí náà wọ́n bá ń bá àwọn ọgbọ́n sì dùn mí. ẹ ò bá pẹ́ ẹ bá wá síbẹ̀ ẹ wá síbẹ̀ ló dà. ayé díẹ̀ kó tó inú wa náà fẹ́ àwọn òní àwọn èsì ẹ̀rọ rírọ̀ wa. ẹ̀sọ́ wa pẹ̀lú àwọn èsì ẹ̀rọ rírọ̀ ìgbà tó ń lọ wọ́n mú. tùmọ̀lá kìíní wàláì ó fi sílẹ̀ làwọn náà kó máa ń gbé yẹn tí Ah, ah, Wájú mélòó tó wá dúró. Ọjà ó ti wá sí apá ìfẹ́. Báwo tó ti ṣe dáadé ṣe? Dálé dálé dálé ń bá a bá ní kùtù. Ẹyẹ ní bó ní kùtù, òun ló bẹ̀rẹ̀ dálọ́dọ̀ wa. Àwọn ọlọ́pàá ọba bẹ̀rẹ̀ ní ipò. Nísòrò. Káàní ìmọ̀láǹkà ní Tàyọ̀tọ̀. Àwọn àgbẹ̀ wọ́n ti sílẹ̀. Àwọn àgbẹ̀ wọ́n ti sílẹ̀ wa. Bọ́lá ọmọ wàhálà o. Láwà ní ẹ̀rẹ̀ gẹ̀ láwà ní ẹ̀wọ̀n tó bọ́ sọ wípé láwà ní ẹ̀rẹ̀ tóbi. Òun ti máa kọ́kọ́ nípa ibi dìé bíbí yẹn mo bí ó dáa. wàhálà ìdí ìdè So alhamdulillah so ẹ ti rí ní yàrá olóní fìtínà kódà ẹgbẹ́ ń sọ ni yìí tí wọ́n ń pè wà láì olóní fìtínà gẹ̀ẹ́lá wọn kódà fìtínà ra wọn lọ́rùn ó tún pè wà láì ó ní láwà ní àbálàbíbù lòun fi kọ́ láwà ní ẹ̀tóbi ma ní kẹ́mi láwà ní ẹ̀dì ẹmẹ́gi ma wá ní kẹ́mẹ́ fún ẹni blálà sókẹ́ ilé bá mẹ́ pé mẹ́ ṣe rí nìyẹn ẹ dákun ṣé irú ọ̀rọ̀ tí mama ahmed ń sọ tó fi lẹ̀wọ̀n rí ẹ̀ẹ́ òrùpẹ́ múra wa náà sì á lè máa jọ́jì ṣe ẹni tó sọ̀rọ̀ yìí ṣe ọmọ ta nílé àbáfà ṣe ọmọ ta ní sọ̀rọ̀ yìí because ọmọ ta gan ọgbọ́dọ̀ lérí jù báyìí lọ wallahi ọlọ́wọ́n bá lékẹ́lá ń sọ nínú al-Qur'an Allah ni wa ibadur rahman الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما àwọn tó jẹ́ ibadur rahman yamṣúnà àwọn ọlọ́ni alẹ́dínà àwọn tó yẹ́ pé yamṣúnà alẹ́lẹ́rùdì hauna wọ́n máa rìn lórí ilẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n kí ń so nídìí àgíríjàdán fìtínà ọ̀rọ̀ wọn lọ́rùn bíjà bàtà sí ìròyìn ara wọn yìí nínú kí àwọn ìbádùn rahman orí báyẹn yamṣúnà alẹ́lẹ́rùdì hauna wọ́n máa rìn lórí ilẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà ìdá khatabahumul jahilun ọlọ́rin tí àwọn aláìmọ̀kan bá ń bá àlàáfíà ọ̀rọ̀ àlàáfíà ní ọmọ ìjáde àwọn onílọ́gbé wà láyà wá gẹ́ omi tí rẹ̀ níwá alágbàwágẹ́ burú ẹ̀bàtà ní àwọn àti play àwọn náà jí mọ̀ká àwọn náà jí mọ̀ pé ó ní sọ so eléyìí báyìí jẹ́ kó yọ wípé àwọn wọ̀nyí wọ́n sínú àwọn rahman torí pé nínú àwọn àròyìn tọ́nà ọba alíkẹ́ fi ròyìn àwọn ìbádùn rahman kò sí lára wọn wa idha khatabahumul jahiluna qalu salama ṣe bá nísìn torí wọ́n lè ní ẹ àfáà làbíbù lọ́kọ́ sọ bẹ́ẹ̀ fún ọ ah, tó bá jẹ́ wájẹ́ pàfáà làbíbù lọ́bá sọ bẹ́ẹ̀ fún ọ ṣe bá nísìn ṣe bí jáhìlì lẹ́yìn pé àfáà làbíbù lọ́dọ̀ tí lẹ́yìn pé lọ́dọ̀ tí yín àbẹ́ẹ̀kọ́ ni àwọn sọ pé jáhìlì làfáà làbíbù o àwọn sọ bá yẹn o ó ti yẹ báyìí nísìn bẹ̀tẹ̀ yín gbà pé jáhìlì salam ìwọ sọ̀rọ̀ ẹni tó lẹ́kọ̀ọ́ náà

àbí òye àti kú òní sẹ tá a bá kú wàhálà oṣù ni àwọn náà fẹ́ràn tó sínú àwòrán tọ́jú sáré sẹ́rí sẹ́rí gbogbo bìtínà ayé àwọn yóò bá gbọ́ kódà yóò kọjá ìdáhùn wàláì wàláì làláì ní àfẹ́ àìmọ́ ọ̀tọ́ bìtínà wọ́n bá ń dà mọ́ gbọ́ sí dùn mí ẹ ọ̀bá pé ẹ̀bá wá síbẹ̀ ẹ wá síbẹ̀ ló dà. ayé jẹ́ gbogbo inú wàhálà fẹ́ àwọn òní àwọn ẹ̀fẹ́ ńlá ní ọ̀bá.

ní sùúrù káàdì ìlú mọ́láǹkà níta ló tọ̀. àwọn àgbẹ̀ wọ́n fi sílẹ̀ àwọn àgbẹ̀ orí fi sílẹ̀ wa ọ̀rọ̀ máa wàhálà o. láwà ní èrè ẹ̀gẹ̀ láwà ní ẹ̀wà tó kọ́ sọ pé láwà ní èrè tóbi ni màá kọ́kọ́ níta fi tìẹ́ sí jígi yẹn. mo bí ọjà wà láì sí ìṣègùn ẹ̀mí yìí níta fi tìẹ́ mẹ́gi. káwá ń ti ẹ̀fẹ́ jìjẹ́ káwá ń ti ẹ̀fẹ́ jìjẹ́ bàbá So alhamdulillah pé a ti rí pọ́ mọ̀ ta pátápátá gbà ní jàbátá báyìí so tọ́gì pátápátá ẹ̀hànà gbáà ni so yíba ní sí ṣe rí wàláhì mo fi ọlọ́mà búra bá ṣe rí gan ló ń describe ara wọn yẹ̀wò ṣẹ́gbọ́n fún ẹ̀gẹ́ ní sọ báwọn ṣe rí pé onífìtínà gbáà làwọn pé wàhálà gan rọ àwọn gan lọ́wọ́ bá ṣe rí nìyẹn kò yíba ní sí bá ṣe rí nìyẹn so alhamdulillah kóhun fún rẹ̀ lọ́fẹ́ ara ẹ̀ jíwì ara wọn báyìí ṣe rí wàhálà ń gan lọ́rọ̀ kí a máa lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ sísọ kí a máa ní bírèkì ẹnu ẹ̀tí ọ̀rẹ́ kí a máa ní bírèkì ẹnu olókóbá torí gbogbo ń ilẹ̀ gẹ́ẹ̀sẹ̀ ní court in tó fi ẹnu rẹ̀ sọ náà ni wàláhì mo nínú ah, kọ́ ìlẹ́kọ̀ọ́ so ẹ̀kọ́ ìlẹ́kọ̀ọ́ gan bẹ́ẹ̀ bá ṣe wọ́n bá ìlẹ́kọ̀ọ́ yẹn bá ṣe wá ń ga lára yí sí bẹ́ẹ̀ lẹ̀ ṣe ń gbọ́ súnà yìí sí lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá ṣe lè polójú sí bẹ́ẹ̀ ṣe lè ìwọ́ yẹn lẹ̀ sí bẹ́ẹ̀ ṣe lè yẹ̀yẹ́ yẹn sí bẹ́ẹ̀ ni súnà yẹn lágbára sí lọ́dọ̀ yín ṣe bá ń tó pé jàbátá ò ní wà sí ìka tí máa ń ṣe ju pé gbogbo kí ẹ̀ sọ pé ọmọ bàbá kàmẹ́lì ẹ̀ ọmọ kàmẹ́lì ẹ̀ ọmọ kankan bá ọmọ ẹ̀ṣẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀dẹ́kùn bóò ni ó ṣe máa lọrú wá sí yẹn tí èrè ò ní yẹ hànà ẹjọ́ ọ̀nà tàbí ìsìn kò sínú ọ̀nà tàbí súnà ma fi ń ṣe wáàsí kò sínú ọ̀nà tàbí súnà ma fi ń ṣe wáàsí so lọ́fà ló fi jẹ́ sí pé tẹ bá rí èyàn kẹ tí ń ṣe jàbàtà ẹ fúra sí tẹ́lẹ̀ tẹ́ fúra sí inú kọjẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ẹ hànà ni tàbí kọjẹ́ sí pé nǹkan yẹn àrùn yẹn bẹ̀lẹ̀ láìkí pé káàbà kẹ́kà máa bú ẹnìkan pé àbá ah, yẹn mọ́ láìkẹ́ gan ìmọ̀ ń jẹ́lọ àwọn èèyàn kò náà kẹ́kẹ́ tẹ́ ajẹ́pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àrùn yẹn bẹ̀lú ẹ̀mí rí èèyàn kan tó lọ́kọ̀ mẹ́sìn ó rí èèyàn kan tó yẹn wọ́n mọ̀ arẹ́rin wọ́n mọ̀ arẹ́rin yẹ́mù so ibá nísìn so alhamdulillah alákọ̀ọ́kọ́ nìyẹn ká tó plate ọmọ rẹ̀ gan ẹjá tó plate ọ̀gá náà bá mú ilé tí tí ọ̀ràn tí tó súnmọ́ kọ́ ọ̀ràn lẹ́wọ̀n yẹn ká plate yóò náà káwọn yẹn gbọ́ eléyìí báyìí ó ní ṣe ni o níbo ni síkà rẹ wà kọ́kọ́ pọ̀ sí ẹ̀nà jámọ́ bí i síkà rẹ wà náà dá padà sẹ́yìn mo ti rí padà sẹ́yìn tí ó ti yín sókè. onímọ̀ ẹ̀sìn Islam ẹni tí ó jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin tó tún fi Ìlọrin tó tún fi ṣe ibùdókò ẹni tí wọ́n fi orúkọ rẹ̀ tí wọ́n fi léde gẹ́gẹ́ bí Muhammad Aliu Jabata ní ilé ẹjọ́ májísírèètì kan èyí tó fìlú Ìlọrin ṣe ibùdókò lábẹ́ onídàájọ́ J.B. Saliu ló ti sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n. Otu kọkànlá ọdún wayo a wà yóò mú kó èyí agbẹjọ́rò fún lọ́ọ̀yà rẹ̀. wọ́n ti sọ fún ọmọ tí wọ́n jí gbé ọ̀hún ọlọ́run náà ti fi ẹnu rẹ̀ ó ti fi ka kòròkòrò gbígbẹ níbi tí jàbàtà tí ò gbé tó gbé òun sí níbẹ̀ náà ni òun ti sájáde tí òun sì gba tó sì sájádà fún bẹ̀bẹ̀ ara òun lẹ́yìn ọ̀rẹ́ yìí ìdí àgbájọ ló sún ìgbẹ́jọ́ náà ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tí a wà nù rẹ̀ yìí. Ààlà, <laughs> ah, ah, kí ló wọ́n So, alhamdulillah, ẹ̀rí pé ẹni tó kàròyìn náà ẹ̀rí pé ó mọ̀ròyìn kà dáadáa, ó farabalẹ̀ tó ní wẹ́lẹ́wẹ́lẹ́, farabalẹ̀ tó wẹ́lẹ́wẹ́lẹ́. Ẹnu ẹ̀dùn àbí? So, ẹ̀rí pé ìròyìn last week lélẹ̀. On 29, on 29 yìí oṣù tá a wà yìí ni ó tún lọ sí court padà so ẹ̀sùn tiẹ̀ náà ń bẹ́ńbẹ́ títí tàbí ìbèrè ti gbé dẹ́wọ̀n báyìí àmọ́ ibi tí ìjàmbá tó gbédé ṣe bá ní sí Ah, ìmọ̀ ibi tí ó gbédé àmọ́ àwọn ọmọ ọlọ́mọ tó ń kówó tẹ́ tó ń kéré ibú báyìí ó súnmọ́ kọjẹ́ pé ibi tí ó gbé wọn náà débi tí ó dáa ní ṣe bá ní sí ẹwà ní kẹ́kẹ́ ṣẹlẹ̀ ń bí ẹ̀rí wọ́n ní agbẹjọ́rò ẹ̀ kọ́dà wọ́n tún dákọ rẹ̀ jàbátá gbà yí pé àwọn lọ́yà kò fàrù ni wọ́n ẹjọ́ ọ̀nà tàbí ti wékè ètò rí ni wọ́n èyàn ti gbọ́dọ̀ rí di lọ àmóhùn fún rẹ̀ lọ gba lọ́yà ẹjọ́ ọ̀nà tàbí ti ẹ̀dọ́kùn honestly speaking ń tó gbà pé kódà tó gbà pé ni ó dẹ̀ tún ṣe ìsìáánà bí mushrik ẹ̀tí ọ̀nà náà máa ń hùn àbí nígbàtẹ́ nìkan sí nígbàtí mushrik kan inú àhàrísọ́ wà ní Bukhari tí mushrik kan tó fẹ́ lọ jagun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lásìkò ànábì hmm. ànábì ni atashhadu an la ilaha illallah so gba so jẹ́rìí pé kò sí ẹnìkan tẹ́ ká máa jọ́sìn fún àfọlọ́wọ́ bá Allah nìkan àwọn onírọ́ òun kàfẹ́ jagun pẹ̀lú ẹni ẹ̀ òun kàfẹ́ tẹ̀lé ọlọ́jagun ni ẹni sì jẹ́ tó mogun jà dáadáa ànábì ni irji Ànábì ní falan asta'ina bi mushrikin èmi ò kí ń wá ràn lọ́wọ́ pẹ̀lú ẹlẹ́bọ àwọn sọ̀hábà wá fẹ́ kánẹ́bì jẹ́ kó tẹ̀lá wọn tó wọ́n mọ̀ kó mogun jàgan bírú ẹ̀bá báyà jagun àfàìmọ̀ ní bíyàn bá ní jẹjẹ ogun náà bí tó mogun jáde bẹ̀tí torí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn ni Ànábì ní láìlẹ́ padà àwa ìta ń lọ jàlé lórí orí ẹ̀sìn Ọlọ́run bá ní kété pẹ́lẹ́bọ láwọn wá kó sẹ́yìn ẹni nígbà tó tún rìn sà ẹni tó padà wá ó tún wá bá nẹ́bì lójú ọ̀nà anẹ́bì ní sọ́gbà ìsìláàmù ni sọ́gbà pé kọ̀sẹ́ nìkan tó ẹ́ká mọ́jọ́ ìfàfọ́lọ́ ni olóhùn ti gbà anẹ́bì ní padà sẹ́ ó lé bá mi jihadi torí pé èmi ò kí ń wárùn lọ́wọ́ ẹlẹ́bọ nígbà tó wá rìn sa ọkùnrin tó wá wálé rẹ̀ kẹta anẹ́bì ní sọ́gbà ìsìláàmù ni ó ní bẹ́ẹ̀ ni ó ti gbà ìsìláàmù báyìí jihadi báyìí sí ó túnmọ̀ sí pé èyàn fi ń wá ìtì àánà mú ṣíríkà bí tí àwọn ọ̀nà dáma ìsìn ó ìsìn pẹ̀lú wọn ṣe rí pé ìtakò súnnà nìyẹn ṣe wá rí títí àbúwòbejì yìí ọmọ rọ̀sílì Ìbàdàn tó padà láàrin ti jẹ́lì náà wọ́n gba lọ́yà fóhun náà kódà wọ́n máa ń dáwó lọ́yà yẹn láàrin ara wọn táìmù kan bẹ nígbà tí ó fi padà sí ẹ̀wọ̀n ọjọ́ kan yẹn wọ́n dá 100,000 láàrin ara wọn tó fún lọ́yà ni kò yí bá tó ń

ẹ̀wọ́n tètè yá báyìí àmọ́ òun ọla padà ọlọ́sẹ̀ sí àánà pẹ̀lú múṣíríkì ó jẹ́ ní èèyàn kan Abu Abdillah Adéwọlé àfá isaac Ibrahim ó ní rídì lọ yọ́ ma fi owó sí jẹun yọ́ ma yọ́ ma kúnlẹ̀ pé lọ bọ́yá ti ń bá lè rí plé mọ́mọ́ táìmọ̀ ẹ̀ ìkẹ́ ìkàtà to find the lecture in so kò sí náà lọ́wọ́ àmú kèsì nǹkan tí ó jìnà náà ọwá ní ẹ kódà tó pé ẹni ti fi iṣẹ́ lawyer le tó ti rówó mẹ́gan ọ̀gá nípa ti fi ibi tẹ́nìkan wá ń sákúò tẹ́nìkan sákúò nú náà wọ́n tó wá lọ rọ́ríwọ̀ àti ni wọ́n lọ ni wọ́n ẹ̀yin o mọ́ tẹ́ẹ̀kẹ́ ń tẹ̀lé jàbátá yìí èmi o mọ́ nǹkan tó ṣe nọmbà 6 yìí fa mi mọ́ nǹkan tó rọ̀lù nọmbà 6 yìí náà ẹ jẹ́ kí n plé bí tí tó ti tako pé ọ̀rọ̀ yìí ò dá ẹ jẹ́ kí n plé rẹ̀ fún yín náà inṣàlọ́ máa try láti gbé sẹ́yìn pátápátá أطيعوا ولا تبطلوا أعمالكم عسير orí ọ̀dà náà ó ti gún mi lára gbèrè ìwọ náà tó tún nàrà èyí ọ̀rọ̀ ni ojú fẹ́ dára rẹ èyí tó tàbí náà ẹ máa bèrè lèrè káàkiri ẹ̀rẹ́ àpò tó bá ti ń dára èyí wà láàrin gbogbo tí wọ́n ń sọ láti púpọ̀ tó sì mọ̀ níbi tẹ̀lé ọ̀gá ọgbọ̀gbọ̀ ọ̀gá náà tó sì náà yìí gbogbo ayé márùn-ún wọ́n ń sọ ìsọkúsọ nínú ẹ̀sìn lẹ́ẹ̀kì mẹ́tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn bẹ́ẹ̀ yẹn kí ó ti pé ẹ̀sìn mímú wọ́n yẹ ìrìnàjò burúkú lọ́wọ́ rẹ̀ wọ́n yẹ ìjọba kó rẹ̀ sílẹ̀. wọ́n yẹ ọdún lẹ́nu. wọ́n yẹ bàtà náà lọ́jọ́ ọba náà sí ìdájọ́ sọ́wọ́. ẹ̀rọ ayélujára yóò gbà pé ìfún yóò yóò tó bá wọn. kí lè ní. ìlú wọn yẹ ìjọba yẹn lọ́wọ́ rẹ̀. yóò gbọ́gbọ́ ọ̀rọ̀dọ̀ ọ̀rọ̀dọ̀ wà yẹn fún àti ìdára. yóò ti máa fọwọ́ sí ìjẹun. àgbàdo ni wọ́n máa Ṣẹ́gbá gbọ́nà ìwọ̀n ọlọ́dà fún wà pẹ̀lú ìrìn àyà láti sàánú òun ọ̀gá lọ́wọ́

ẹ̀rù wọ́n jẹ́ owó tánbẹ̀ yóò sì káì Naam, ṣe rí pé

sẹ́bẹ̀lì ìtì ẹ̀ṣìn ó sì ń kọ́ ẹ̀kọ́ bí ó ṣe wọná lọ́wọ́ ni <laughs> lọ́dọ̀ rẹ̀ àwọn tó jẹ̀tí wọ́n wà nù náà tẹ́jẹ̀ tí ń gbádùn nù náà tó ń ṣe fàájì nù náà ni wọ́n tó wá lọ kówó fún kọmọ wá dìfẹ́ndì ẹ so a irú ẹrú wọn bẹ́ so alhamdulillah pé ẹ ti rí báyìí tí ẹ ti rí tí máa ń gbé wọn dẹ́wọ̀n o tẹ́gbọ́n wọn sọ pé bùrù tẹ́mi àjọ ọmọ ọlọ́mọ gbé ló fi ẹ̀hẹ́ ẹ̀ tí ọ̀rọ̀ sábà But sàǹpé ní ìsìn ìjọba tàbá padà wá lẹ́wọ̀n sí sàǹpé wà sọ pé àwọn sálàfù máa ń lẹ́wọ̀n sáwọn sálàfù wá lẹ́wọ̀n pẹ́jọ́ ọmọ gbé ẹ̀hẹ́n sọ ń lẹ́wọ̀n pé ká mọ́ sọ pá mọ́ pààyàn káàkiri ẹ̀hẹ́n so ẹ̀rí wípé ìtọ́ fi ń wéra wọn yẹn pé àwọn sálàfù náà máa lẹ́wọ̀n àwọn kìíní kan máa lẹ́wọ̀n tọ́jú ọ̀sí ìdìbá ti dé ọlọ́gba ráǹkì ni jẹ́ wọ́n máa tọ́ àwọn náà ò ṣe káwọn ọmọ wọn síbẹ̀ kọ́ lọ́gba ráǹkì wa ní kìrìkìrì àbálágbà àbíyàgẹ̀kú kọ́ lọ́gba ráǹkì wa bẹ́ẹ̀ tó bá yẹ pé kéèyàn máa lẹ́wọ̀n sí sálàfù máa lẹ́wọ̀n ní ẹ fi ń ni kò ní ìdí pé kí ní ọyẹ̀kẹ́ lọ káwọn ọmọ yàtà ọbọ̀dá yìí àtẹ̀yí fún ayẹ lọ́rọ̀ ayé sẹ́wọ̀n kẹwà gbaráǹkì jáde tí wọ ìwọ tó ọgọ̀ tó wọ́n rẹ̀ wọ̀ lẹ́wọ̀n tó ní kọ́ lọ gbaráǹkì wá irú ráǹkì burúkú wo nu ìwúrú ráǹkì wo lọ fẹ́ lọ gbà lẹ́wọ̀n tíjọba tẹ́wọ̀ lè gbà tí ń gba lọ́yà ẹjẹ́ ẹjọ́ bá yẹ pé tiẹ̀ náà òfinú fẹ́ nàfẹ́ lẹ́wọ̀n yí bá gbára lọ́ká ọ ẹ́ ṣe mọ́ ma tẹ́ra yí má ẹ̀wọ́n ṣe bí tẹ́yẹ̀ máa ń tẹ́yẹ̀ máa ń sàdúrà kọ́lọ̀ jẹ́ yẹn lọ <laughs> ẹ̀wọ́n kan wà láì ọlọ́run mẹ́jà lẹ́wọ̀n ẹ̀wọ́n ṣe bí tẹ́yẹ̀ máa ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn tí wọ́n àwọn ibùdó tẹ́bí àgẹ́gẹ́ pọ́n bẹ lọ́wọ́ ẹ̀wọ̀n <laughs> ẹjọ́ náà wáyé sí kéde pé kíní so àdéhùn lọ́wọ́ bá àlékílábi ṣe fún àmọ́ ti yí ìyàgbákò lọ́lọ́n fi ṣe bẹ́yìn àìlẹ́kọ̀ọ́ ni ìdíyàjẹ́ lọ́lọ́n fi ṣe bẹ́yìn tó bá ń wá títọ́ ọmọ rẹ̀ tó ní ká máa pàwọn èèyàn jàre bá ń plẹ̀ rẹ̀ Ẹgbẹ́ ẹ̀kùn fáwọn oníbíbẹ̀ àti máa padà lẹ́yìn tó kẹ ẹ̀kọ́ wa wọn àti ìlú tó bá ń dẹgbẹgbẹ ńlá ìdẹgbẹgbẹ ó yẹ kọ́pa wọn ẹ̀dọ́ ọgbà tó balẹ̀ tó láwọn onígbà mùbájú kọ́ pẹ̀lú kọ́pa wọn làwọn láwọn tó ti láwọn mùbájú pẹ̀lú ẹ̀ tó bá lóko tó tèmi oníyẹ jíìpù pàtìlúhùn ọ̀rẹ́ ẹ̀ ló jẹ́ kọ́pa wọn láti tó bá ti láwọn bá wà tó bá tó bá ti láwọn gbàdú pa nítorí ètò láyé àti ẹ̀mọ́ ti dìbò tọ́lá ìgbésẹ̀ ẹlẹ́yìn tó ń tàn وكذلك كذلك يعني يقول يقول لك أو تنتهي يعني orin yẹn bá ń láti tí ìpìlẹ̀ táwọn sálámù gbára dé lẹ́yìn tí máa ti kó lọ́dọ̀ ẹ̀sìn kí n lẹ́yìn ẹ̀sìn lọ́ba ti dìde. ẹgbẹ́ ẹ̀sìnlò fáwọn onídìrí àdúgbò padà mẹ́rin wá ilé ẹ̀mí tó kẹ ẹ tọ́ra fún wa. àásìlò tó tó bá ń jẹgẹjẹ láì jẹgẹjẹ ọyẹ kọ́pa ń lọ́yẹ tó ń bá tó parí. tó ní àwọn onídìrí àmì bá dúkọ̀ ọ̀sán ló kọ́pa wọn. làwọn tó máa ń kó

irọ́ ní pa sẹ́n pé ní ìsinmi pé ọyẹ kí ẹmà pàwọn bídí àní kódà wọn lẹ́lọ àwọn fásikọ̀ gẹ̀ kí ẹmà pàwọn àbí ẹlẹ́gbọ́n bá ń pààyàn báwọn tó wáyé pé bẹ́ẹ̀ lè ń pààyàn ta ní ọ̀sẹ̀ kù sára <laughs> mẹ́sẹ̀ dáyà fún gbígbà ibi ìrìn mẹ́tẹ́ tó wáyé sí pé pípa pípa tí bá nẹ́bí náà ti ń pààyàn nù sọ́nẹ́bí àmà pààyàn báwọn sáà <laughs> ànẹ́bí ń pààyàn káàkiri báwọn alùwàlọ́yà ànẹ́bí ń pààyàn báyìí ẹ̀tí ọ̀nà tán ní oúnjẹ fún yí pé ṣe rí kò síyàtọ̀ ẹ̀ tí ìmọ̀ wọn ni tẹ́ páwọn boko haram náà ní kípa kípa kípa káṣápáyàn kápáyàn kápáyàn kápáyàn nínú ẹ̀lẹ́rí tí ń sọ yìí ó bá ń parọ́ mọ́ ṣe sọ lé òǹtẹ̀mí nábí òǹtẹ̀mí ló jẹ́ sọ ìbúrò òǹtẹ̀mí nábí ṣe sọ lè fọ̀zán lọ́dákọ̀ ní wọ́n ń parọ́ nígbà tí ó tó wá sọ tí ó tó wá kà ọ wá ní yẹjúùsù kọtìlúhùn ọ̀ràn yẹn ní kápá wọn yẹjúùsù ó yìí tó sọ ọ̀ràn wà láì káìkàkàì

tẹ́kì ọ̀tọ̀ ní nǹkan tí a bá ń ṣàlàyé ọ̀tọ̀ níbi tí ẹ̀rí pé ńgbà tí ó mú wá ń sìn wọ́n ni ṣe pamphlet rẹ̀ débẹ̀ ó ní gẹ́rẹ́ gẹ́rẹ́ ọ̀yọ́ ni yẹjúúsù kọ̀tùlúhù níbo ló ti ká kí náà ń sọ ìjọjá ọ̀ràn yẹn wàláì aláì tí a rí pé káì wàláì sẹ́ràn pípù yìí ni ni wọ́n ni

ṣe bá nísì tọ́nà bá bá fi mọ̀ náà oore lọ jẹ́ fún oore lọ jẹ́ fún àlúmọ̀ oore lọ jẹ́ fàwà náà àríbẹ̀ kọ́ ni wàláì torí pé nígbà tí ò bá ti sá burú mọ́ àwọn ẹni náà sinmi ẹ̀tí ọ̀nà dára nísì wọ́n sinmi so àmọ́ bí aláburú ọ̀bá ti ṣe kíní àwọn ẹni náà ní ni ṣe bá nísì so ló fi jẹ́ sí pé èyàn máa ń mójútó rú wọn dáadáa ìyẹn máa mójútó rú wọn wà ńlá tí a bá fi mójútó wọn dáadáa gẹ́gẹ́ bá ṣe ń ké yìí tá ń ké yìí ọ̀ràn yẹn tí wà làwà ń yọ lọ́rùn yẹn ṣe bá ní sí yìí ọkà ọwá kan àwọn tí wọ́n jẹ́ authority láti mójútó wọn ṣe bá ní sí yìí tó pé àwọn eléyìí báyìí wallahi àkídà àwọn ẹlẹ́rí tó sọ yẹn

tí wọ́n dúó lé lórí so alhamdulillah so ọjọ́ ti lọ àbí aago mẹ́wàá ti kọjá ìṣẹ́jú mẹ́jọ báyìí so ìdí iná láláǹfààní àti dúó sí lónìí àmọ́ tí a bá rí àǹfààní bóyá bí ìbéèrè kan sí méjì kásẹ̀ rẹ̀ ńlẹ̀ so ibà ní sìn so tá bá dẹ̀ ráǹfààní yóò kú máa di ọ̀sẹ̀ tí ń bọ̀ so ilé tí a try láti tàmẹ́lẹ̀ sí lálẹ́ yìí o ní pé ẹ má jẹ́ kí àwọn ọmọ wọ̀nyí àwọn ọmọ kọ́mọ yìí àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ yìí kán wá máa Kama wa wá lu social media pa pẹ̀lú wípé ẹ̀wọ̀n tí rọ̀sídì lọ wípé ẹ̀wọ̀n ẹ̀wọ̀n súnà lọ́lọ́kọ̀lẹ̀ ẹ̀wọ̀n súnà o pé bá ní sí so ẹ̀wọ̀n ilẹ́kọ̀ọ́ òun náà ló lọ so súnà kan ò sì ráyàn lẹ́wọ̀n so bá ní tọ́lá nẹ́bí ọ̀sọ́ pé nu ní ká <laughs> ni ẹ̀hẹ́n so ànẹ́bí èsẹ lẹ́wọ̀n so ọlọ́ọ̀bà lè kẹlọ́sàánú wa so ká mọ ìtọ́fà tó fi ń sẹ́wọ̀n so abẹ́lọ́wọ̀n bá ní kẹ́lá kọ́lọ̀wọ̀n bá kọ́ bá wà darí wọn padà abẹ́lọ́wọ̀n bá kọ́lọ̀ jẹ́ kírọ̀ sí di kẹ́kọ̀ọ́ lẹ́wọ̀n tó bá dé kọ́lọ̀wọ̀n bá ní kẹ́lá kí ó dé bí ọ̀ bá yìí tó ń fọwọ́ sí ibi tó wọ́n gbé náà àwọn kéèsì rẹ̀ wọ́n ló tún kú mẹ́sàn lẹ̀ dókítà ẹ dákun ẹ má ká ààrẹ ẹ má ká gara ẹ má jẹ́ káwọn láti dé lọrin náà ẹbá ní kéèsì tẹ́lì fáìlì gẹ́ẹ̀sì jàbátá náà ẹbá wa mọ́un náà lọ sẹ́wọ̀n so wíbá ní sí káwọn ará gbóró lè sinmi so wíbá ní sí so bóyá tó bá ti ẹ̀ lọ sẹ́wọ̀n bóyá tó bá ti bá fi dé ọlọ́run ní kí ara rẹ̀ balẹ̀ kẹ́kọ̀ọ́ kó mọ̀ pé kó mọ̀ pé èèyàn máa ń ní bírèkì ẹnu ni kó mọ̀ pé èèyàn máa ń ẹ̀ ní fílẹ̀ ẹ ma bá wí so ṣe rí in tó bá àwùjọ jẹ́ o náà ni pé kí ẹ ma sàbúrú ká ma fọ́ra lórí pé àwọn ọmọ wa náà ni ọmọ ilé kìíní ni wàlọ́ọ̀yà ẹ̀ ń kọ́rìjà burú nìyẹn bẹ̀tẹ́ ẹ bá ti ṣẹ̀ tẹ́ ẹ bá ti fi jófin wàlọ́ọ̀hì láàfin ẹlòmí ò ní ṣẹ̀mọ́ anábì sallallahu alaihi wasallam sọ pé law kódà tó bá yẹ pé fatima ọmọ anẹ́bì sallallahu alaihi wasallam tánẹ́bì nífẹ̀ẹ́ sí jùlọ yẹn tó bá yẹ pòun lọ bá jalè tó bá fi jalè ilẹ̀ anẹ́bì ó gé ọwọ́ ìdàrún ni no mercy ìdájọ́ ọlọ́run bá ní èyàn kí ń sàbòsí níbi ìdájọ́ ká máa ní ọmọ ìlú wa ní ọmọ ilé wa ní ọmọ kìníkan ní bàbá rẹ̀ ṣe so anẹ́bì ní ọmọ òun gan nígbà tí ẹnìkan tí ẹnìkan tí arábìnrin kan tó jalè tán fẹ́ gé lọ́wọ́ àwọn aráàlú wa wò pé wọ́n wá rán sọ̀hábí tánàbí sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ sí jùlọ tánàbí láìkì tánàbí tó láìkì bàbá rẹ̀ so yẹ́ bá nísìn so wọ́n wá rán Usama bin Zaid bin Thabit àbí wọ́n wá rán sánàbí sallallahu alaihi wasallam kọlọ bí wá ní sẹ́rítẹ́ bá rìnyàn tí ń sàbúrú ẹjá kọlẹ́kọ̀ọ́ ẹjá kọlẹ́kọ̀ọ́ wáyé ní ò fi yá burú ṣe láwọn èèyàn náà ó dẹ̀ fi láni lẹ́sìn látàrẹ̀ káfíṣẹ́ scapegoat fún àwọn èèyàn yóò kùkálẹ̀ láni lẹ́sìn wọn ṣe bá ní ti torí pé ògiri olóhùn oníléwó ni onígbà fún ṣùkọ́nà bá lè kẹ́kọ́ subhanaka allah bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa Mai da su kwanar da